ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù èyí tí a ń fà. súnà ló lè gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ẹ máa pé sunna ló lè ṣó. ee sunna ló lè ṣe. òkúkọ́nù nǹkan èyí tí a ń fà. sunna ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe sunna. sunna ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe sunna. sunna ló lè ṣe. gbogbo mùsùlùmí sunna. sunna ló lè ṣe liwaawu jamaa'ilu ka. sunna ló lè ṣe. sunna èyí tí a ń lọ. sunna ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. sunna ló lè ṣe. ìṣọ́lọ́hún ọba tó fi rán nàbì. sunna ló lè ṣe. ìṣọ́lọ́hún ọba tó fi hàn sùúlù. sunna ló lè ṣe. ìsìlámù ní súnà ṣàní síláàmù. súnà ló lè ṣe. má ṣàkóró súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ọlọ́run ọba òun ló sọ bẹ́ẹ̀. súnà ló àbá ń fa. súnà ló lè sọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ànábì. súnà ló lè ṣe ọ̀wọ́ àwọ̀rọ̀ ṣùlá. súnà ló lè ṣe ní kábà fún kùrùwánì. súnà ló lè ṣe wàrọ̀ òun ní kábà súnà. súnà ló lè fọkàn kọ́dà kejì lulẹ̀. súnà ló lè ṣe. fọkàn kọ́dà kejì lulẹ̀. súnà ló lè ṣe. òṣìṣẹ́ ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè ṣe. súnà mi lọ́wọ́ yín máa rìn lù ká. súnà ló lè ṣe. lọ́wọ́ yóò jọ máa ìlú ká. súnà ló lè ṣe. àwọn àròlé alálùbáríkà. súnà ló lè ṣe. wáṣẹ́ lólólò láfẹ̀ṣẹ̀ síláàmù. ṣe. kó kó máa dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ. súnà lóye. àṣewọ́lọ́ta ìsìlámù látara ìjọta súnà. súnà lóye. àṣewọ́lọ́ta ìsìlámù látara ìjọta súnà. súnà ló ẹ máa pé súnà ló lè ṣe o. ee súnà ló lè ṣe. ọmọ àyè tí a ń fa. súnà ló lè ṣe. ọkọ̀ ló ń kọ́ èyí tí a ń fà á. súnà ló lè ṣe. a ní fáìlì wọn lọ́wọ́ tó jẹ́ pé ní n ta kọ́ àti bá a ṣe lè polongo lórí ẹ̀ kí ni experience ta níbò láṣẹ tẹ̀síwájú sí torí dáwà téèyàn bá ń ṣe tó fi ń pé ogún ọdún tí ó produce àfa kò tẹ̀lé lánàá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀. That's all wọ́n gbé mi sódì kò sí ní tí ò ṣẹlẹ̀ táǹgbà yẹn afa yẹn gbogbo nǹkan ló pé sí lára o ṣùgbọ́n ó ń ta kò dá wa wọ́n ní mò ń ta kò dá wa agbéra ní àti nàìjíríà bí a lọ sí headquarters wọn ní Rhino ní Pakistan pẹ̀lú tani pẹ̀lú abdulatif abdulaziz kọ́lọ́hún bá ń ṣe dáadáa fún un ok arúpọ̀ mọ́ aṣọ́gbẹ́ n a bá a fi rí pé a àtúnṣe pọ̀ tá a gbọ́dọ̀ ṣe lórí kìíní torí kí làwọn afa sọ wọn ni ẹnikẹ́ni tó tí wọ́n bá wà pẹ̀lú wọn tí wọ́n pè wọ́n ṣàkíyèsí àti tún nǹkan ṣe lórí ìmọ̀ pé wọ́n ń ṣègbìyànjú kò sẹ́ni tó lè mú yẹn kó ń bẹ̀ pé wọ́n ń ṣègbìyànjú wọ́n ń ṣègbìyànjú but kíyànjú yìí ó dá lórí kíni bọ́ba adẹ́dà ṣe fi irun òjìṣẹ́ náà sílẹ̀ àròsọ́lá òun ni tá à ń pè pé ń sìn ẹ̀ ń ṣègbìyànjú kọ́rọ́rùn téèyàn mú ara rẹ̀ kó wọnú gbó lọ kó ṣe kíní kọ́lọ́wọ́n máa pèpè mú níbọ̀tà ẹ jẹ́ à ṣe é bọ́ba ṣe fi irun òjìṣẹ́ náà sílẹ̀ àròsọ́lá kó fi lè bá a lápá láwùjọ bó ṣe bá a ṣe fi kẹ́sẹ́ ni. a example a lọ síbi kan alóbijọ́ mélòó mbẹ́ à ń ka àwọn tíra ya sunna à ń pè wọ́n sójú sunna à ń gbogbo ẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ báyìí ń gbà yẹn ni torí pé ní gba permit láti àwọn jáde sẹ́yìn láti jáde bí eré bí àwàdà ó ti pé twenty years ní àbí ó ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ àìfún ọlọ́mọ ń gbà yẹn nà ó ti pẹ́ ó ti pẹ́ kì í ṣe yẹn nìkan ok torí pé ọ́fíìsì bàbá Mohbad lẹ́kọ̀ọ́ mo jẹ́ sẹ́kẹ́tìrì fún wọn bẹ́ẹ̀ sẹ́ńtà wọn ní a ní fáìlì wọn lọ́wọ́ tó jẹ́ pé a mọ́nítọ̀ wọn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí láti fi jẹ́ pé kí ni kí wọ́n ló fi jẹ́ pé area míì tó bá lọ wọn ò ní tolerate kó kóòdì hadith àti hadith tó bá sọ yìí even lágbo wọn bẹ̀ wọ́n máa ṣọ́ra ṣọ́ but ìlọsíwájú ò sí fáwọn ọmọ ẹ̀yà lórí eléyìí ká máa ká máa tẹ tẹ́ńpẹ́lẹ́ máa kù sí yẹn bẹ̀ okay. اخوان المسلمين láti eighty eighty six ni mo ti bá wọn pàdé lẹ́kọ̀ọ́ mo ti mọ̀ ń pa wọn láti gbà 72. 72 to 60. How many years now? 50 years. 50 years. Okay. Pé àwọn wàá ṣàlàyé lórí pé báyìí báyìí báyìí báyìí báyìí seventy seven. Ọ̀kan nínú àwọn afáwa ni ó jáde ní Muslim University ní Alga ní India. Mathematics ni wọ́n ní kọ́ máa kọ́ wa but ẹ̀sìn ní ń kọ́ wa. Yóò jókòó pẹ̀lú àwọn tẹ̀blì kan ní sẹ́rí nǹkan báyìí wọ́n wọ́ ń bí báyìí kò rí bẹ́ẹ̀ bó ṣe ká ṣe ni bó ṣe ká ṣe ni torí pé ọlọ́run ọba sọ báyìí sọ́rọ́rọ̀ tó ọlọ́run ọba sọ yìí àwọn àdìsí tó rọ̀ mọ́ ni gbóhùn táwọn sàbí sọ lórí ẹ̀ ni ní táwọn àfáà sọ lórí ẹ̀ lórúkọ kan ó fún wa ní àgbọ́yé tó clear dáadáa báyìí ní tí bàbá bùnbà ti sọ ni Al-Albani sọ báyìí torí pé kí ni ọmọ India ní lóòótọ́ bọ̀dù wọ́n nílé ní Medina so ọmọ bàbá méjèèjì àti Al-Albani àti baba bọ́mbà sọ̀rọ̀ ọlọ́run mẹ́ta wá sí àgbogbo ìgbà tí fi jẹ́ vc fún jamiu islamiyya ní Madina àti baba bọ́mbà baba bọ́mbà baba bọ́mbà baba bọ́mbà àgbogbo nǹkan bọ̀ Al-Albani al nineteen seventy seven yẹn ọlọ́kọ́kọ́ fi sífàtú sàláàtì hàn mí báyìí pé mo rí i pé gbogbo nǹkan tiẹ̀ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí lọ́ọ́ máa sọ ọ̀yà gbà ó mọ ẹ̀rí ó ń bì í dẹ́mu bó ṣe sọ náà kọ́lọ́mbà ń fọ̀rún kẹwọn rahimahullah rahmatan wasi'a sheikh muhammad nuruddin ló kọ wọn ok àmọ́ sọgbọn àti mo dẹkùn iat ní tòkunbọ̀ ni mo lọ mo pàdé mayawa sheikh abdul fatah thani bẹ afọlọlọwọ òun àti tohid bello tó jẹ representative iat gbà yẹn wọ́n ń fa iṣu kan mụwa dasi, dá sí position èmi àti ẹ papọ̀ torí ó dá lórí nusus wọ́n ní lati bò mo yín láti bí dà wọ́n ní kí n wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ní bọ̀tí mi tí gba irú iṣẹ́ tí wọ́n ah, so a lọ ah, sáìdì ibi tá ń gbé ń gbà yẹn eh, àgùdà ní ọ̀dọ̀ eh, eh, ìjẹ̀ṣà barakalafi ìjẹ̀ṣà lọ́dọ̀ ọmọ bídà kan wà ń bẹ̀ tó kọ́ big center kan bẹ̀ báyìí rárá ànájáde lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ànájáde yẹn ànájáde tó ti ṣẹlẹ̀ ń yẹn wọ́n ní mọ́ṣáláṣí kan tó tóbi ń bẹ àwọn máa ha kúrò ń bẹ àwọn lárúbáwá máa ń wá bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi báyìí. imaamu shuaib barakallahu fik imaamu shuaib imaamu shuaib ọmọ ibi dàdí imaamu shuaib ọmọ ibi dàdí so a ní ń bẹ ibi tó ń gbé ń gbà yẹn àwa mi wálé nígbà míì kò ní kúrò lọ́dọ̀ mi ọ̀n tí aago mẹ́wàá o tàbí aago mọ́kànlá ń gbà mí tó ń wà mobile èmi ò wà mobile ok along the line ọ̀kan nínú àwọn ọmọ àyà ìyàwó rẹ̀ jáde láyé Mansour Williams so ó ní school gbà yẹn eh, five ok ìgbà tí ìyàwó rẹ̀ jáde láyé àwọn èèyàn wá láti fún un ní ọ̀rọ̀ gbìyànjú níbi ìfún ní ọ̀rọ̀ gbìyànjú yẹn torí ọmọ ọ̀kan nínú àwọn ọmọ tèmi àkọ́bí mi lóbìnrin ó ń lọ sí skul rẹ̀ ńbẹ̀ ibẹ̀ ni mo ti pàdé ẹ̀dẹ̀kùn láṣàfin ó wá lọ bá títà àlàní pé òun pàdé ẹnìkan á báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kí lorúkọ rẹ ní lèjì sheikh lèjì ó ní á dèmọ ni ló fi súnmọ́ ni tíṣù máa wá báyìí báwo ni báyìí báwo ni báyìí báwo ni báyìí báyìí láì jẹjẹ tí mo ní against dáwà ẹ̀kùnmáníyà wọ́n mọ̀ á wọ́n dẹ̀ mọ̀ yìí pé mi ń fún àwọn lọ́rùn lẹ̀ because ọ̀rọ̀ tó bá bá àwọn tí wọ́n jẹ́ àáfàá sọ kìí sùn lọ́ọ́ bá àwọn ọmọ kéékèèké sọ tó o bá ní ọ́ ń tó bá àwọn àáfàá fà lọ́ọ́ ọmọ kéékèèké fà kí ni ó ṣẹlẹ̀ fitna yọ̀dà fitna torí pé àwọn eléyìí ò lórí tí wọ́n fi gbọ́rọ̀ wọn dẹ̀ tí wọ́n bá sọ fún àwọn kéékèèké pé wọ́n ń takú sí ọlọ́run ọba ni a ṣé wọ́n rí ọmú àbí wọ́n ní rí ọmú ṣùgbọ́n àlàyé tí èèyàn olúkálukú pẹ̀lú lẹ́vù àlàyé téèyàn ó gbé fún hikma dáwà ni. ok gbàtọ́ lọ́nkádàrà pé mo wà ní ọ́fíìsì bàbá mo bá a sọ. Kuwait ò ní representative ní Nàìjíríà. Ọ́fíìsì Baba Mumbaz àwa la mójútó ọ̀rọ̀ So bobo activities wọn àwa la mọ́nítọ̀ rẹ̀ látara pé kíni massage àwọn nǹkan mìíràn tí wọ́n fẹ́ kọ́ pẹ̀lú kọ́ńdà wo ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal 'udwan. so kò sí tó lórí wọn wọ́n máa ń tà wọn fà tá a bá bọ́ síta tó di wípé ń tà ń sáàrin àtòrí tútù àtòrí gbígbẹ kí ni ó dà gidigbo ni ó dà kí ni ó bì kò ní bí gidi kan tó yẹn jù but. ẹ̀rí ojú ọ̀nà kí ló dé tẹ̀yìn òfin ojú ọ̀nà ẹ̀ ṣojú ọ̀nà tí ṣé bọ́kàn kan náà ni rárá ó jọra ni kò kìí sọ̀kan náà. so gbogbo àwọn nǹkan wọ̀nyí lèèyàn máa fi move tí ṣé bí wọ́n ṣe mú nǹkan kankan kankan tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àjẹmá àti ọba adẹ́dà tó jìṣẹ́ náà sàlám sọ àwọn ní rìfáàsì ṣé wọ́n lè sọ mẹ́nìsì. báwọn tẹ̀blíkì ṣe máa ń ṣe tẹ́lẹ̀ káró jáde káró ṣó wọ́ọ̀kì dání ìsìn bẹ́ẹ̀ mọ̀ kò ní bẹ́ẹ̀ mọ̀ báyìí kọ́. masjid yìí tí à ń lò ní abdulaziz islamic foundation wọ́n máa ń claim fáwọn làwọn ní but activity wọn mélòó ló wà ń bẹ̀ mọ̀ why because àwọn jẹ̀má ti gbọ́ súnà yìí wọ́n mọ̀ pé eléyìí wọ́n ti kéǹgì sí ah, kílẹ̀ rí sálàfíà ah, ok ah, kílẹ̀ rí báyìí báyìí ni báyìí báyìí ni kílà àlàyé kílà àwọn sálàfù sọ lórí ẹ̀yìn kankan máa tá a bá ń jókòó gan ìpalẹ̀ fìríyàn márùn tí ó yòókù tó tó lè jẹ́ pé tẹ́lẹ̀ so kì í ìgbìyànjú tó lágbára ni téèyàn ó ṣe lábẹ́lẹ̀ téèyàn dẹ̀ bẹ́ lọ́hùn ọba fún wọn pé kọ́ lọ́hùn jẹ́ kí wọ́n gbọ́ yìí. ọ̀gọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn afáàsì máa ń sọ ní wípé position wa kò sẹ́ni tó lè do without us but a lè do without anybody torí wípé kí ni ojú ọ̀nà tá a dúró tì ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ náà sàlá sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn sàádé tí orí lẹ́yìn fi sọ̀rọ̀ tá a bá ti ní ẹ̀rí dà àlùwàlá yẹn ọ̀jà ni. so púpọ̀ oyún ìgbìyànjú ni tí èèyàn gbọ́dọ̀ jólé lórí téèyàn dẹ̀ máa bẹ́ lọ́hùn wípé a ah, gbogbo ìwà tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n lè pè á ah, ẹgbọ́ ṣe iṣu báyìí báyìí báyìí báyìí báyìí ní ilẹ̀ láfiníkẹ́ lọ kíw kẹ́ wá mà kẹ́ ṣe gbogbo ẹ̀ gbogbo ń tẹ̀sẹ̀ kò lè mú ànsà fún eléyìí wá tí ọba ti máa ń sà fún wa ẹ̀sìn ò lè yanjú téèyàn ọba ẹ̀sìn ọba ti yanjú kí lèyàn fi gbèsè ayé rẹ̀ ṣe ọyẹ ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí jazakallahu khair wọ́n fẹ́ wọn kọ̀ èèyàn gbalada tèèyàn bẹ́ẹ̀ gbogbo tí wọn bá sọ lórí èèyàn aláàtì wọn so ìyẹn dàtún gún ọbẹ̀ dàtún sẹ́yìn approach yìí sọ̀rọ̀ yìí bù kìí débi pé yọ wà lé lẹ́bù yìí pé báyà afẹ́ para ẹ ni afẹ́ tẹkínní kankan máa wù because ṣé àmà ká má play ara wa láwọn ọ̀tá wa lọ́wọ́ kò sí jòkó kan tá a jókòó kò sọ̀rọ̀ kan tá a sọ táwọn security ò sí ń bẹ̀ record àti gbogbo ok ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ẹ̀yà afáàní wọn kúrọ́ mọ́. wọ́n wá wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn DSS <clears throat> ó ní gbogbo kásẹ̀tì òun gbogbo ọ̀rọ̀ tó ń sọ kódà èyí tó ń sọ kí tó mú òun gbogbo ẹ̀ ní play fún ó ní wọ́n á sọ fún òun wípé ṣó rí àwọn nǹkan wọ̀nyí òun ló kó ẹ yọ ààrí traces kankan nínú wáàsí rẹ tá à ń gbọ́ tá a lè fi sọ wípé aláburú ni ọ but máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n rìn mọ́ àti àwọn tí wọ́n náà rìn mọ́ torí ọmọ àjẹ́ńdà olúkálùkù wọn náà fi tú bàbá ẹni bàbá rẹ̀ kí wọ́n tó wá túlẹ̀ nǹkan kò lò less than two weeks bẹ́ẹ̀ ni tá bá gbé lọ bí wọ́n gbé lọ bí tá bá gbé lọ bí wọ́n gbé lọ bí tá bá gbé lọ bí wọ́n gbé lọ bí kó tó di pé wọ́n á tó lẹ̀. so ọgọ́rọ̀ sí wẹ̀. nígbà tí Abdullahi ibn Ubay ibn Salul tó misbehave ní Madina kí ló tọ́ sí i. ikú kí ló jíṣẹ́ náà sàn kí ló tí wọ́n fi pa wọ́n ní kí wọ́n má sọ pé àwọn mùsùlùmí ń para àwọn torí kí ni wọ́n kà fún mùsùlùmí náà ni wọ́n mọ̀náfíkì ni mùsùlùmí náà ni wọ́n kà fún ló fi jẹ́ pé à ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má plé ara wa sí ọwọ́ àwọn ọ̀tá wa. ah àwọn ọmọ ìyá wa lóbìnrin wọn sẹ́ni tó ṣùṣà wọ́n ní pé kí ẹ dákun kí ẹ bá wa ṣàlàyé ọkọ sálámà ọdẹ ṣàdúrà kọlọ bí arí pẹ̀lú rẹ dáadáa. àmì àtà wọn náà. àwọn ní àmọ̀ràn olè lè fún wa lórí àwa ọ̀dọ́ òní lórí bá a ṣe ń ṣe nípa déètì ní kí n déètì rẹ láì ṣe dàbí dùn so kí ẹ lè ṣàlàyé fún wa lórí àmọ̀ràn olè lè fún wa sà lórí ilé ìsà. ẹ tí ọba tí ì rẹ́dí fún márẹ́jì tó bá sí ọ má tiẹ̀ dá lóhùn tó bá ti rẹ́dì kó pa àwọn òbí rẹ̀ wá ọmọ ń lọ ilé ẹ̀kọ́ àbí ń lọ ilé ìwé kò dé márèjì lọ́wọ́ ìyá wa ni mo wáyé ní yunifásitì tí mo ti márè ìyá wa kí ló ń ṣẹlẹ̀ pa àwọn òbí ẹ̀ wá wọ́n dẹ̀ lọ kí ni wọ́n sọ ẹ̀yin la fún lọ́mọ o ẹni tó fún student lọ́mọ kìí sọ ni wọ́n fún lọ́mọ àwọn òbí rẹ̀ ni wọ́n fún lọ́mọ ta ni okùn dé abẹ́rẹ́ rẹ̀ ń bẹ̀ yẹn àwọn òbí rẹ̀ ni àwọn ni wọ́n mójútó àwọn ni wọ́n mójútó ok ló fi jẹ́ pé mo kẹ́ nínú àwọn àbúrò mi òun tiẹ̀ kò tiẹ̀ ṣe tiẹ̀ pé ó dìbò ń bá wọ yunifásitì a level ló ti lóun ó fi fẹ́ yàwó bàbá kọ́lá ń fọ̀rùn kẹ́ wọ́n ní sórí ní tó dálẹ̀ mo ní dáadáa náà ni mo ní sọ sáà bẹ́tà ju pé kọ́lá ọ̀sẹ̀ sì náà lọ wọ́n ní bẹ́ẹ̀ ni orí ìwé adẹ̀ yọjú sí bàbá ọmọ bàbá ọmọ ní gbà tí ó gbé ọ̀rọ̀ márẹ́jì wá sílé àwọn tẹ̀ ń sọ pé tó bá ṣe yùn tán kọ́ wá kọ̀ntínú kọ́ máa lọ sí skul bàbá ní àwọn eléyìí tí mo tí wọ́n wà lé mi yìí o obìnrin tí ó jókòó lé tí ó bá wọn tọ́mọ ni wọ́n ń sọ o pé kó tún gba skul lọ kò ní í rọrùn o ká tètè yẹn ní ìsìn o pé ni ó dá wàhálà lẹ́nu ọba yá o but bàbá ọmọbìnrin yẹn àgbàlagbà ni wọ́n máa tí wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n dẹ̀ gba ọmọ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ fi lé bàbá lọ́wọ́ wọn ní ẹ bá tọ́ àwọn ọmọ àwọn ọmọ yín ok àkọ́bí rẹ̀ tó bíi. Eh, ọ ṣe masters ẹ ní ju eh, ìjọ so ìyẹn ò lọ́wọ́ fún ọ̀dọ́ ó àwọn tí wọ́n mọ́nítọ̀ tí ọ jẹ́ okùn dé abẹ́rẹ́ rẹ̀ tí wọ́n máa guide bàbá rẹ ti ń tà sọ̀rọ̀ ń gbà yẹn so rere nígbà yẹn lọ́wọ́ fẹ́ di pé wọ́n tún gbé dé tún gbé dé but ọlọ́run fa àlùbáríkà sí ọ bá a kalẹ̀ so kúnlẹ̀ ni tó bá ti fẹ́ mari kó jáde síta kó ló pa àwọn òbí rẹ̀ wọ́n ṣùgbọ́n kẹwàá máa jíjí kankan ṣe ń kọ̀rọ̀ tọ́lá burú ti dé ta nísìn abati àwọn sisters tí wọ́n fẹ́ ṣẹ̀sìn pọ̀ tẹ́lẹ̀ tí kìíní abati dé tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe kìíní ta wọ́n tún jùlọ wọ́n tún pè kìíní mẹ́rin ṣe kìíní yọ pé dawakọt lọkọrọ alátọwọ so a ṣọ́ àwọn ọmọ wa lóbìnrin a kìlọ̀ fún wọn àwọn ọmọkùnrin náà sì wẹ̀ tí ó bá tí ì rẹ́dí kó má dáwọ́ lé tí ò tí ì rẹ́dí lé lórí ẹ̀sìn wa iṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn yẹ̀yẹ́ ẹ̀sìn ẹ̀fẹ̀ ẹ̀sìn seriousness na. Àwọn àtẹ̀yìn náà. Ah, ìbéèrè tí ó tún wà níbi wọ́n ní àwọn ní ṣọ́ọ̀tù kan táwọn ti ń tajà so ìyá kan náà sì wà lẹ́gbẹ̀ẹ́ àwọn náà tí a náà ń tajà so ìgbà táwọn bá wá ti kúrò ní ṣọ́ọ̀bù bí àwọn lọ kírun àbáwọn lọ ṣe nǹkan kan pé ìyá yẹn máa ń sọ̀rọ̀ àwọn aláìda fún àwọn kọ́tọ́mà síbi pé àwọn kọ́tọ́mà wọ́n máa rí àwọn ní aláìda pẹ̀lú ìyá ìpinnu kí àwọn ṣe àwọn ọmọ nǹkan táwọn fẹ́ ṣe. kí á bẹ lọ́n fún ká bẹ lọ́n fún ká dẹ̀ máa bẹ lọ́n yìí pé káàbùrú rẹ̀ máa kí wọ́n dẹ̀ dúró déédéé kò sí irọ́ tó lè pa tí wọ́n bá ti dúró déédéé ọlọ́run owó yìí irọ́ yẹn sódodo fún yóò tún yẹn ṣe níwájú àwọn tí ń bà yẹn jẹ́ lọ torí gbogbo ọwọ́ rẹ̀ lọ́wọ́ náà. náà wọ́n ní kí lè lè ṣàlàyé fún ọ nípa àwọn ìjọ amadíàṣà. wọ́n ń ṣe mùsùlùmí níta lè sọ lálẹ́ yìí wọ́n ń ṣe mùsùlùmí torí wọ́n ní. Ghulam Ahmed anabi ni tí wọ́n dẹ̀ sọ revelation kalẹ̀ fún n tẹ́ sọ ni so tí wọ́n wọ́n yẹn náà tí wọ́n yẹn wọ́n wọ́n sí náà wọ́n sí náà òjò wọn sọ. lábẹ́ ìbéèrè ti dating tí wọ́n béèrè lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo wípé wọ́n ti fẹ́ fi. owó nina sáàdì náà fi gba ẹ̀sìn lọ́wọ́ apá àwọn obìnrin wa. sọ pé ẹ a lè ṣe lórí ilé ìsà. ni ó múra dáadáa bó bá ṣe ọmọ sí gbogbo tí ń bá ń tàn òun ni fàdákà. Eh, so kọ́ ọ̀rọ̀ halal yọ ní tí ò tó ń bọ̀ wá sẹ́kù ṣùgbọ́n èyí tí wọ́n bá ni. wọn ò ní fi jèrè láyé wọn dẹ̀ ní fi jèrè gbàgbà ilé ọ̀gbìn dàlùkìá so èèyàn ò rè ọmọ ni fún áhírà fàlìjánná ọmọ táwọn ọmọ yahoo bá gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òbí ò rí rè ni wọ́n ń rè fún náà ni ní ìjọ ọ̀nà wọn fi papọ̀ but àwọn tí wọ́n jọ ọmọ yahoo náà à ní fi wọ́n lọ́rùn lẹ̀ torí ńgbà tí ọ̀kan nínú wọn ó fẹ́ ṣe dáadáa sí ọ̀kan nínú àwọn ọmọ ìyá tó fẹ́ to tó five hundred ó fẹ́ fún ní bí nǹkan five hundred thousand naira ìyẹn wá ní òun béèrè lọ́dọ̀ àwọn àfààní ó ní kó tó gbowó ó ní bẹ́ẹ̀ ni ó wá ní ṣọ́ọ̀ṣì owó gbọ́dọ̀ mọ́ kéèyàn tó báyàn ní àjọṣepọ̀ torí bó bá fẹ́ bóyá á kù ní á lọ ṣàkáǹtì fún ó ní à kò sẹ́ni tó fẹ́ lọ ṣàkáǹtì tó bá kù. àáfàá yẹn jẹ́ kí n mà wọ́n kí wọ́n tọ̀hún náà sọ́nà nítorí wọn bá fi ṣe sábàbí tó fi túbá pọ̀ nínú yahoo ni bẹ́ẹ̀ ni sọ ní dákẹ́ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú but a máa sọ ivu tí ń bẹnu rẹ̀ owó tó fún owó lówó tó ọmọ bó ṣe ya pé ìwọ lọ́wọ́ alọ́ fún níwájú ọba adédájọ́ ọlọ́run ọba nabi ilayi suleiman sallallahu ala nabi na wa alayhi gbogbo n tó kójọ ṣé ọ̀nà haram ni la gbogbo n tó kójọ ọ̀nà halal ni kí ló jíṣẹ́ náà sàrà sí nàmsọ wọ́n ní ọgọ́rùn-ún ọdún lọ́nà márùn-ún táwọn ànábì yòókù bá ti wà lè jẹ́ suleiman ni ó sì máa ṣe ìṣirò yóò ṣe ìṣirò yẹn fún ìdajì ọjọ́ torí ọjọ́ kan lọ́hùn five one thousand years ayé ń bí ni so ìdajì ọjọ́ tí ó fi ṣèṣirò òun ó jẹ́ five hundred years ti ayé ń bí onídàá anábì ọlọ́run ọba sọlá anábì náà wà lẹ́yìn so pẹ̀lú wọ́tọ́ wá òjíṣẹ́ náà sọ àṣọ náà fi sọ yìí pé nǹkan méjì ọmọ anábì adama kórìíra rẹ̀ ó kórìíra kó ṣùgbọ́n kí fìtínà ọ̀ṣẹlẹ̀ sí tí ó da ẹ̀sìn rẹ̀ rú kó kú dáa jù fún wípé kẹ́sìn rẹ̀ wá dàrú lọ níṣẹ́jú ayé rẹ̀ kò fẹ́ kí ọ̀rọ̀ máa wá séréséré ó fẹ́ kó wá gbà ò ní pípọ̀ èyàn sì wẹ̀ kó máa wá télétélé ó dáa fún ojú wípé kó wá wá sí gbangba ọjọ́ ògbéǹde àlìkíyàmá láti dún níwájú ọba Allah subhanahu wa ta'ala láti ṣàkántì bó ṣe kó lówó jọ torí bó o ṣe kójọ ọ sọ bó o ṣe ná ọ ṣàlàyé rẹ̀ ìgbà tí àkáǹtì bá balance ló ń sẹ̀ torí bí lọ ní gbangba ọjọ́ ìwé dẹ́rẹ́kì hàn so ló fi jẹ́ pé a kì wọ́n ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí kí a fi mọ̀ yìí pé n ti ń bẹ lẹ́yìn ikú ojú kú lọ. wọ́n ní pé a rí apá kan náà àwọn èèyàn lásìkò tá a wà yìí ó ṣe ń pé wọn lórí ilẹ̀ ti sú àwọn látara àdánwò tí ó bá wọn tó ní omi lókun táwọn fẹ́ máa lọ bí wọ́n fẹ́ lọ́ máa bá ìjà gbé àwọn èèyàn ń tẹ́ káàkiri wọ́n ní pé kẹ́ ẹ dákun àmọ́ ó lè lè gbà wá lórí ìṣòro tó bá bá wa kéèyàn náà fi ní di ara ara ara inú omi tí ó fi kúrò lórí ilẹ̀. ṣé ìṣòro kan ju agbára ọba adẹ́dàá lọ Allah subhanahu wa ta'ala la hawla wala ilà wíwá ilà alẹ́ ilà azim kí mùsùlùmí máa wà nínú àlùwàlà ń gbogbo gbà kódà má jẹ́ kí ẹnu ọ̀hún ó dá fún zikiri kan tàbí kejì pàápàá jùlọ subhanallah walhamdulillah wàlá ilà ilàlá wàlá akbar wàlá hawla wàlá quwwata ilà bìlá ilà alẹ́ ilà azim aláwọ̀ wàdíni wàáfíni wàrúzùkùnrin torí pé kíni sàmì lọ́nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀lá ó ní fún mi náà àdúrà tí àsìkárà tí mà ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀lá ní kò máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala ọkọ wala hawla wala quwwata illa billahi ilà alẹ́ ilà ọ̀sán. ó ṣe lọ sà ó bá tún padà wá bójíṣẹ́ náà sọ̀rọ̀ ó ní ya Rasulullah sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní la ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi la ilaha illa gbogbo ń tọ́ kàkà lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ni tèmi ń kọ́ mbẹ́. òjíṣẹ́ lásán ni